الحمد لله رب العالمين الحمد لله الذي أنجى نبيه موسى عليه الصلاة والسلام وأصحابه يوم عاشوراء من فرعون عدوهم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله القائل في بعض كلامه إذا كان عام المقبل إن شاء الله سمنا اليوم التاسع قال الراوي فلم يأتي العام المقبل حتى توفي رسول الله صلى الله عليه وسلم صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبع إحسان إلى يوم الدين أما بعد قال الله اتقوا الله سبحانه وتعالى واعلموا أن عاشوراء هو اليوم العاشر من شهر الله المحرم في تسويق الهجري يسمى عندنا المسلمين بيوم عاشوراء ويصادق اليوم الذي قتل فيه الحسين بن علي حفيد النبي صلى الله عليه وسلم في معركة القبلاء ذلك يعتبره الشيعة يوم عزاها وحزن ويعتبر يوم عاشوراء أسرة رسمية في بعض الدول مثل إيران وباكستان ولبنان والبحرين والهند والعراق والجزائر وغير ذلك من الدول الإسلامية عباد الله وسبب صيامه هو أن رسول الله صلى الله عليه وسلم رأى اليهود يصومونه حيث أن الله عز وجل نجى موسى والمؤمنين من فرعون فقال صلى الله عليه وسلم نحن أحق بموسى منهم أخرج ذلك البخاري عن ابن عباس رضي الله عنهما قال قدم النبي صلى الله عليه وسلم لمدينة فراح اليهود يصوم يوم عاشوراء فقال ما هذا قالوا هذا يوم صالح هذا يوم نجى الله نبي بني إسرائيل من عدوهم فصومه موسى وزاد مسلم في روايته شكرا لله تعالى ونحن نصومه والبخاري في رواية في رواية أبي بشر ونحن نصومه تعظيما له قال فأنا أحق بموسى منكم وصومه وعمل بصيامه في رواية مسلم هذا يوم عظيم أنت الله فيه موسى وقومه وغرق فرعون وقومه سبحان الله وفي سنة الثانية من الهجرة عرض الله لنبي صلى الله عليه وسلم وأمته صيام رمضان ذلك نزل حكم صوم يوم عاشوراء من الواجب إلى الاستحباب عن عائشة رضي الله عنها قالت كان يوم عاشوراء يوما يصومه قريش يصومه قريش في الجاهلية وكان رسول الله صلى الله عليه وسلم يصومه فلما قدم المدينة صامه وأمر الناس بصيامه فلما فرض رمضان قال من شاح صامه ومن شاح تركه أخرجه البخاري ومسلم في رواية معاوية إن هذا يوم عاشوراء ولم يكتب عليكم صيامه وأنا صائم ومن شاه صام ومن شاه فليفطر قال الله من المستحب أن يصوم المسلم اليوم التاسع مع اليوم العاشر من محرم وعن ابن ودل عنه ودل عنهما قال لما صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وأمر بصيامه قالوا يا رسول الله إنه يوم يعظمه اليهود والنصارى فقال رسول الله صلى الله عليه وسلم إن كان عام مقبل إن شاء الله صمنا اليوم التاسع قال ولم يات العام المقبل حتى توفي رسول الله صلى الله عليه وسلم أخرجه مسلم عباد الله جاز العلماء صوم يوما قبله أو بعده وعن الحفاظ وجل عنهما أن النبي صلى الله عليه وسلم قال صوموا يوم عاشوراء وخالف فيه اليهود صوموا قبله يوما وبعده يوما أتوقف الله أبا أبا تتوقف ọba ògbàgbà láyé الله kan lọ́wọ́ ọba ọba tó ikọ́ la ànẹ́bì rẹ̀ ànẹ́bì Musa rí sọ́lá ní ọjọ́ yọmọ àṣùrọ̀ èyí tí àwọn bàbá máa ń pè ní ọjọ́ káyókáyó lọ́wọ́ pẹ̀lẹ̀ àwọn ọ̀pẹ́ni fún ọlọ́run ọba lórí orí tó ti fún àwọn mùsùlùmí nípa pé gbogbo ògbà yóò tí àwọn ọ̀tọ́ ọlọ́run bá ti sọ kó fún ọ̀nà tí mùsùlùmí ọgbà ọ̀nà tí mùsùlùmí gbogbo ògbà náà lọ́lọ́run bọba lékè ọlá yóò mú ọ̀nà àbáyọwá tó pọ̀ ọlọ́run bá la ànábì wa Mùsá alayhi ìráhùn òun ló fẹ́ mú ọjọ́ náà lọ́jọ́ ọdún ọlọ́run ti padà sí ní ọjọ́ ọdún fún ànẹ́kì Mùsá ṣùkọ̀rọ̀ nìlá òṣèlú ọlọ́run bá nínú ìjọsìn àṣọ́gbọ́gbọ́ fún àlẹ́gbẹ̀wà Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀wùsùn ọlọ́run bá ní ìṣèjíṣẹ́ ọlọ́run bá ti ní pẹ̀lú ẹ̀ńtọ́tọ́ náà fún náà rẹ̀ báyìí pé ó bá di ọdún tí ń bọ̀ ọlọ́run bá bá fẹ́ á gba ọjọ́ kẹsàn-án ṣùgbọ́n ìtọ́gbà àdìsí náà wá sọ pé àdìsí náà mà bá ọdún náà mà bá

nínú àwọn ọjọ́ kákàyé bákanáà àríṣọ́ Muhammad sallallahu alaihi wasallam ọjọ́ ẹ̀ ló ń tẹ̀ fún àdéhùn mọ̀ yìí àwọn olùmọ̀ wọ́n ti ṣe èsì pé àánú àlẹ́jọ́ Muhammad sallallahu alaihi wasallam ń tẹ̀ yìí kì máa ṣe kéke oṣù tó parí ọdún wa oṣù tó ní àwọn ọjọ́ tó lámì ní ìyẹn ọjọ́ níwà àkọ́kọ́ nínú oṣù ìbẹ̀rẹ̀ ìjà bẹ́ẹ̀ wá ní oṣù tó kẹ́rẹ̀ ọdún wa yìí náà bẹ́ẹ̀ oṣù tó ní àkúlámì nínú àwọn oṣù àbíwọ̀ àti ìwọ̀ ní ọlọ́run tó wá fi ọjọ́ kẹsìlẹ̀ yawma Ashura àti ọjọ́ kẹwàá ní oṣù al-Muharram oṣù yìí ọlọ́run bọ́bá lẹ́kọ́lá ọkọ̀ ti ti ṣẹ̀wá bára rẹ̀ nínú àwọn oṣù èyí tó pé pé ọjọ́ oṣù méjìlá oṣù oṣù ọ̀hún Nabi Muhammad sallallahu alaihi wasallam tí ó yé wa nípa pé oṣù yìí ṣẹ́fẹ́rù lọ ilẹ̀ Mahabba, ó sun ọlọ́run ọba ni, ó sun àbí ìwọ ni, ṣàfihàn ẹ̀rọ ọlọ́run. Àwọn olùmọ́ ní pé tí gbogbo àwọn oṣù yókùn tí èso sun ọlọ́run ni, wọ́n ní bẹ́ẹ̀ ni ó sun ọlọ́run ọba ni o òfìjọ òfìjọ anábí wa Muhammad sallallahu alaihi wasallam máa ń gbáwẹ̀ sí púpọ̀ ṣe kí ọlọ́run bó tàbí ti oṣù yìí lọ bára rẹ̀ pé oṣù àbí ìwọ̀ ni anábí wa Muhammad sallallahu alaihi wasallam nígbà tó ní ẹsẹ̀ ń dákọ̀ àwọn oṣù àwọn oṣù àwọn oṣù lórí ahọ́n rẹ̀ ẹ dákọ̀ oṣù yìí pé ṣàhàrò lọ́ọ̀yìn Muharram oṣù ọjọ́ yìí ó ti lè jẹ ọjọ́ kẹwàá nínú oṣù dáadẹ̀ mú ìtójúsùn àkọ́kọ́ àwọn mùsùlùmí ọdún tuntun wa ọdún 1442 èyí tí àwọn mùsùlùmí tààtì mú báyìí onílọ́jọ́ kẹjọ ẹgbẹ́ bí so tọ́ ó ti ṣe rẹ̀ sẹ́kàáyé fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n wósùn wósùn títí títí wọn ò rósùn ó jẹ́ káka oṣù lẹ̀lẹ̀ ìjà ó jẹ́ káwọ́ kà ọgbọ̀n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n sàlàyé nípa pé ọjọ́ bí kí ọjọ́ ń di wọ́n sáàkà pé ọgbọ̀n wọ́n rí oṣù láti gbé wọn pé bẹ́ẹ̀ ni nínú kẹfẹ́ pé wọ́n tẹ̀lẹ̀ náà ti tàbí ti rí oṣù lọ́nà 29 ọ̀pọ̀lọpọ̀ ogun àyè náà ni wọ́n ti rí oṣù nígbàtà bá ti ta oṣù yẹn fi ọgbọ̀n èyí tó da ìsàárà látara tó bóṣù ṣe ń yọ ọjọ́ nǹkan ti pé ìmọ̀ tí ó jìnà ni ìmọ̀ tí ọlọ́run bá fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kódà ẹni tí èsè mùsùlùmí wọ́n ti kọ ọmọ bóṣù ṣe ń yọ tó bá yọ ní àtàlẹ́ ààlè rí níjẹ́ iná látara bẹ́ẹ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ti fi ọ̀rọ̀ tó fi fi kó ńlẹ̀ wípé tí ọjọ́ kẹjọ lónìí ọjọ́ ọ̀tún lásán pẹ̀lú yàmà lẹ́bàáṣì òun náà máa wọ̀ sí yàmà àṣùrọ̀ ọjọ́ ìdí tó ti lè jẹ́ ọjọ́ tí wọ́n pa hussein ọmọ ali nínú àwọn ọmọ ọmọ ànẹ́bí wa muhammad sallallahu alaihi wasallam ọjọ́ ọjọ́ ọjọ́ tó ṣe pé ogun tá ń pè ní ogun marakatu kankara ogun kankara yìí ogun kẹni tó lágbára púpọ̀ jẹ́ pé àwọn ọmọ àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ náà lọ fún ìṣẹ̀kékeré inú wọn wá ní hussein wà hussein bá ìṣẹ̀lẹ̀ yìí lọ púpọ̀ ó jẹ́ pé ọkùnrin àtàwọn ṣíá látara hùtẹ́ẹ̀nì yìí iná ẹ̀ ni àwọn gbọ́lá fún látara ọ̀kan náà àwọn ìyàwó èyí tí hùtẹ́ẹ̀nì tó fẹ́ tó jẹ́ yẹ̀wúdí eléyìí lọ́kàn àwọn yẹ̀wúdí o látara ọ̀kan náà àwọn ìyàwó rẹ̀ tó kí wọ́n gbọ́lá fún hùtẹ́ẹ̀nì ju hásánì lọ́lọ́dọ̀ tí wọn wọ́n gbọ́lá fún púpọ̀ gan wọ́n sì máa ń ka ọjọ́ tí hùtẹ́ẹ̀nì kú tó jẹ́ ọjọ́ aṣọ́rọ̀ yìí wọ́n máa ń ka gẹ́gẹ́ bí ọjọ́ ọ̀bànújẹ́ látara wọn wọ́n máa ń sòkè nígbà jíjọ́ náà wọ́n sì máa tẹ́ra wọn ládàá fúnra ẹnìkọ̀ọ̀kan tí wọ́n máa tẹ́ra rẹ̀ ládàá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ka ti mú ara sí bẹ́ẹ̀ náà ló ti gbà fóun àlójẹ́ sí níbi ọjọ́ tí wọ́n pa kò sẹ́yìn eléyìí ò sínú ìlànà ara mùsùlùmí mọ́ àwọn tó pé ọ̀rọ̀ tí ẹ̀dá ni wọ́n táwọn náà láwọn ẹgbẹ́ mùsùlùmí lágbàáyé tí wọ́n sì ń da ìdáàbò mùsùlùmí lágbàáyé òun là ń pè ní ṣíà tàbí fi ara wọn lọ bá òṣèlú ọjọ́ ọmọ bá fímà Fátímà jẹ́ ọmọ àyẹ́ṣẹ́wà Muhammad sallallahu alaihi wasallam. Ọjọ́ àásọ́rọ́bá ìṣẹ́lé gẹ́gẹ́ sí ọjọ́ ọ̀túnlá tàbí tó máa jẹ́ ọjọ́ ọ̀la ní àwọn àyè ní táwọn orí oṣù John 29. Àwọn a máa mú ọjọ́ náà lọ́jọ́ ọ̀bànújẹ́ ṣùgbọ́n kì í ṣe ọjọ́ ọ̀bànújẹ́ ò gẹ́gẹ́ bá tẹ̀lé látọ̀dọ̀ ó ti kí àwọn ọjọ́ yìí àwọn ọmọ amúlọ́lùdé ọlùdé tó láti ní abẹ́ ọkọ̀ àwọn ògbà ṣe ń lo wọn nínú àwọn òdí tó máa ń gbọ́lùdé ní Iran wà nínú àwọn òdí tó máa ń gbọ́lùdé ní Pakistan wà bákan náà Lebanon wà Bahrain ìjẹ́ náà lọ́wà India ìjẹ́ náà lọ́wà Iraq bákan náà Nigeria òun náà ń tẹ̀ nínú wọn àwọn ìlú yìí wọn máa jẹ́ nìkan tó gbọ́n máa ń gbọ́lùdé ní òjò yọmọ àṣùrà ìjẹ́ pé gbígbọ́lùdé wọn yìí kìí ṣe inú ìlànà àwa mùsùlùmí àwa tó jẹ́ ọlọ́run sábàbí tó fà tún fi ká máa gba àwẹ̀ ní yàmù àṣọrọ̀ ìṣẹ́ àníbí wa Muhammad sallallahu alaihi wasallam ẹgbóhun lórí àwọn Yahudi tí wọ́n gba àwẹ̀ lọ́jọ́ náà wọ́n ti sọ fún látara àánú ọlọ́run wọ́n sáté di omi refanine orí pé àà ah, ọ̀nà ló jí yìí ìrìnànà ní ti ń bọ̀ lọ́hùn ṣìdúnú ṣìdúnú yìí pẹ̀lú àwọn ọmọ ogun ẹ̀tọ́ pọ̀ ọlọ́run bọba lè sọ láti pé ọ̀pá rẹ̀ tó mú lọ́wọ́ ó fi na omi náà ìgbàjọ́ ti fi na omi náà ṣe ni ọlọ́run ọba jẹ́ ọ̀nà ọjà sínú omi ìgbọ́nà méjìlá àwọn ikọ̀ méjèèjìlá sí Mọ́sá dá àwọn bàbá Ìsọ̀rílà sí ọ̀kọ̀ọ̀kan wọ́n gba ọ̀nà kọ̀ọ̀kan. Báyìí ni wọ́n ti jáde. Ìrìnà rí pé àà wọ́n máa ń gba ọ̀nà orí inú omi lọ. Òun náà ń tẹ́ni pé kábọ́ wọn bá wọn gbàbẹ̀. Àwọn ẹṣin tó kó lọ́wọ́ àti ìjà àgbò tó kó lọ́wọ́, àwọn rí wọn táwọn ò rí wọn fẹ́ padà alátara náà lọ́hùn. Ìrìnà ọ̀nà sí láti tó gbogbo ẹni yóò tó padà wọn parí o. Àwọn náà kó sínú omi yìí, pé fọ́nrẹ́ bẹ́ẹ̀ sí rìn lọ nínú títẹ̀lé ìgbà láàrin omi èyí tí ọlọ́run bá ti fún ó ti ṣe mọ́jú sàkọ́ àti ìwà mọ́ńsá àríṣàlásọ̀ sàrà mọ́ńsá bọ́ sókè òkè lọ́hùn dá àti àwọn ìjọ rẹ̀ ọlọ́run bá tó ní ó yá fi na omi yẹn padà báyẹn na omi padà ó fi na omi padà ìṣe gbogbo ọ̀nà méjèèjìlá ọ̀sọ̀ padà ó padà sí omi eléyìí lọ́pàá tí wọ́n náà ti gbogbo àwọn ìjọ yẹn pátápátá bí wọ́n ti pọ̀ tó kí nǹkan ẹ̀mí wọn ti dúkìá wọn ti gbogbo ẹrù tí wọ́n fún lọ́wọ́ wọ́n bá ìṣẹ̀lẹ̀ yìí lọ ní jọ́nà ọkọ̀ àti ànẹ́bí wa mọ́tò alẹ́ sọlá sọ sọlá ó fi mú ọjọ́ náà lọ́jọ́ tó fi pé á àwọn tó ti gbà ẹ̀kọ́ lọ́wọ́ ọba àti tó tọ́kọ́ lọ́wọ́ àbọ̀dà ti muhammad sallallahu alaihi wasallam ó ní pé kọ́lí mọ̀ nàbí sallallahu alaihi wasallam madina ká ànẹ́bí wa ìlú madina ọ̀rọ̀ àlìyàwó da ẹ̀sùnmù yà ọmọ àṣọrọ̀ ọwọ́ àwọ̀ ìlú nígbà tó wọ̀ lù madina yìí tó bá àwọn yahudi tí wọ́n gba ààwẹ̀ aṣúrọ́ ni àwọjọ́ kẹwà oṣù tàwà náà yìí afọ́ọ̀lá máa háàdá àlẹ́dì sọ fún wọn fún kí lélé yìí kí lè yìí tẹ́ǹtẹ́ yìí kọlu ni ọjọ́ o bó ti wà ní sọ́yìn nínú muslim yà ọmọ lélé yìí lọ́jọ́ tó sófì ọjọ́ tó sófì ọjọ́ sì ní bákan هذا يوم حج الله بني إسرائيل من عدوهم wọ́n sọ fún mọ́ ẹgbẹ̀rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ya àwọn Yahudi pé ọjọ́ ẹni tọ́nà wọn bá gba àwọn bàní Isra'ila lọ́wọ́ àwọn ọ̀tá wọn ọ̀sọ́mọ̀ owó Musa ọ̀síkí Musa gba àwẹ̀ lọ́jọ́ náà nínú riwaya Muslim ẹ̀lẹ́bí sọ pé wọ́n sọ pé ọlọ́wọ́n bá gba àwẹ̀ níjọ́ náà shukran lillahi ta'ala láti fi dúpẹ́ fọ́lọ́wọ́n bá ọ̀nàṣínú na ṣó mọ̀ o àwọn Yahudi ní pínlẹ̀ lọ́pàá o táwọn náà fi ń gbá o pínlẹ̀ lọ́pàá o táwọn náà fi ń gbá o nínú ìwáyà ti Bukhari ọ̀nàṣínú na ṣó mọ̀ o tààbí mọ́lá àwọn náà ń gba àwẹ̀ lọ́jọ́ yìí láti fi ṣe láti pàtàkì ọjọ́ náà Muhammad sallallahu alaihi wasallam ọ̀rẹ́lẹ̀ yìí lọ́gbọ́n ó ti ní gẹ́gẹ́ mọ́ wá pàtàkì ní gẹ́gẹ́ mọ́ kúnlá mọ́ gbajúmọ̀ mọ́ nítumọ̀ ọjọ́ mọ́ sájú yìí lọ sọ́mọ̀hù báyìí ni mọ́ta ti ní ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ti gbàwẹ̀ náà wọ́n á mọ̀ ọ̀bì sí yá ní ó sì pa àwọn èèyàn láti ẹ̀fẹ́

ìyàwó ìsàtọ̀ pé ọjọ́ kẹrin tó pé àwọn ọkùnrin sí gẹn gbà á wọ́n gba àwẹ̀ lọ́jọ́ lásìkò ìgbà náà lásìkò ìjà èyí yẹn tí wọ́n gba lu mọ́kà ṣe kí wọ́n sàlàyé pé anábíwá Muhammad sàádà rẹ̀ sọ́dám àwẹ̀ yóò jájéjì sí lórí sí lu mọ́kà òun ní ẹ̀jẹ̀ nìkan sí máa ń bá wọn gbà látara àbísù ìyàwó àìsà yìí a ní pé wà fáánà ọ̀sọ́lá yẹ̀sọ́ mo ho sí lu ìgbàkúdílẹ̀lú Madina sọ́ọ̀mọ̀ ohun mọ́túkáwẹ̀ yìí àmọ̀rọ̀ nẹ́ta di síyámi ó sì pa àwọn èèyàn láti ẹkùn wọn gba àwẹ̀ náà nílùú Madina sálámọ̀ Ramadan ṣùgbọ́n gbà tí wọ́n ti àwẹ̀ Ramadan lọ́rẹ̀ ẹ̀yà ọ̀là mọ̀ṣá àsọ́ọ́mà Muhammad ta'ala tó fẹ́ tó bá fẹ́ kọ́gbà nígbà náà nígbà tí wọ́n ti ṣe àwẹ̀ Ramadan lọ́rẹ̀ ẹ̀yà àwẹ̀ Àṣúrà ó ti di àwẹ̀ bàbá fẹ́ ààwẹ̀ bàbámàdá gbà lólórí mú wa ti fi ààwẹ̀ súnnà kí ẹ bó ti wà ní sọ ìpínlẹ̀ àti mọ́tílẹ̀ nínú ìwáyà Muawiya síra Muhammad Allah kan fẹ́ sínú àádá yawma Ashura ilé ni ẹni ọba fẹ́ kọ́ gbà nú yín ẹni ọba sì fẹ́ kó sínú ìyẹn tó kọ́ má gbà àwọn akáṣẹ́ òsàn ọlọ́run lápára bẹ́ẹ̀ wọ́n ti wá jẹ́ pé ààwẹ̀ yọ́mọ àṣúrọ́ nínú àwọn ààwẹ̀ tí kí wọ́n tó bá mọ́ fún àlè ọmọ yìí ni tó jẹ́ ààwẹ̀ súnà pàápàá jùlọ ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ní pé ààwẹ̀ yọ́mọ àṣúrọ́ wọ́n jẹ́ ààwẹ̀ kan tó ṣe pé yóò káfíìrù sẹ́nẹ́tà ní máa òdeyà wọ́n máa fi pa ẹ̀ṣẹ̀ ọdún kan rẹ́ fún ìyẹn ni nígbà tí wọ́n bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nígbà àwẹ̀ sóòmù yọmọ àṣùrà nígbà àwẹ̀ ọjọ́ kẹwàá oṣù táwà ń bẹ̀ yìí tá ń pè ní Muharram ọ̀pọ̀lọ̀ níbi sọ́ọ́lá àdọ̀sọ́dọ̀ àníbíà Muhammad sọ́ọ́lá àdọ̀tẹ́ yóò kápẹ̀rọ̀ sílẹ̀ tẹ̀lé máa ọ̀fẹ́ yá yóò máa pa ètò ìyẹ ọdún kẹrẹ gẹ́gẹ́ bá ìsàrà ikú àníkẹjọ nípa pé ládàá rẹ̀ ládàá dàbí àwẹ̀ àrọ̀bá ilẹ̀ ìjẹ́ jẹ́ onífẹ́ máa ra àìtò nàìjíríà sallallahu alaihi wasallam yẹta hàbọ̀ sí yàmà ìyàwó mọ̀nà fàbọ́là hù alàgọ́ ilé ìṣà àgbàlẹ̀yàwó fún pàtàkì rẹ̀ ju gbogbo àwọn àwẹ̀ lọ tó tó ọjọ́ òní òun ni ọjọ́ nínú ìwáyà àbúkàtàdà oríta nàbíà muhammad sallallahu alaihi wasallam sọ́tọ̀ ìṣe síyàmù yàmù àṣùrá tẹ́sùbálọ̀lọ́yà yóò kásìrọ̀ sẹ́nẹ̀tì ọjọ́ kẹwàá oṣù ń bẹ̀ yìí mo ti bá yín kan kọ́kọ́ rẹ pẹ́pẹ́ kò débi àwọn ẹ̀ṣẹ̀ láńlá o gbogbo àwọn ọ̀rọ̀ tọ́lọ́ ọmọdébíwá Muhammadu Allah sábà rí báyìí tàbá àwọn tó jẹmọ́ rú bẹ́ẹ̀ lẹ́tì yóò sọ bá ṣe ìṣẹ́ báyìí ọlọ́run mọ́ sàkó ìjì fún èyí tó ṣẹlẹ̀ sẹ́yìn àbí tí ó padà fẹ́ gbogbo àwọn nǹkan yẹn wọ́n ní pé àwọn ẹ̀ṣẹ̀ kì í ṣe ìpinnu kì í sọ àwọn ẹ̀ṣẹ̀ láńláńlá o lẹ́yìn iṣẹ́ yọ péré pé lẹ́yìn ẹ báyìí tòun òun máa ń pa gbogbo ẹ̀sìn rẹ ní àti kékeré o àti láńlá o wọ́pàá òjò ẹ̀rẹ́ ni òun náà sì lè ṣe ìròyìn hajj gbogbo ẹni ló gbọmọ sí hajj ọlọ́run wá ní kí ṣáájú yẹn jájú mọ bọ́rọ́ àti àwọn ọmọ sáàlà àyọ́ sẹ́rí padà sílé rẹ̀ àyáwó mú wọn ẹ̀dá ṣòkò fún bọ́ bí ìgbà tí ó ti lẹ́ lẹ́sẹ̀ kì í yẹn tó wù ní ńlá ẹ̀ṣẹ̀ kéke ọ̀rọ̀ wọ́n bá parí pátápátá látara iṣẹ́ hajj yìí tó ṣe ọ̀pá jùlọ tọ́lọ́ ọba bàbá ọba gbà lọ́wọ́ rẹ̀ ní hajj mọ̀bọ̀rọ̀ ọlọ́run bọ́ bá pa ogun ìṣòro àwọn yòókù àwọn ẹ̀sẹ̀ kéékèèkéékèèkéékèèké ó ti pọ̀ tó ọlọ́run bọ́ pọ̀ ní kẹọ́lá yóò bá yàn pààrẹ àwọn àtàjẹ́ ń sọ ọlọ́run bẹ́ẹ̀ náà ló ti wá wà nínú ìsìláàbù súnná lòun náà lẹ́yìn ọgbà ọjọ́ kẹsàn-án nínú òṣùpá wà yìí láti ọjọ́ kẹsàn-án rẹ̀ ó ní pé anábíwá Muhammad sallallahu alaihi wa sallam nígbà tó gbáwẹ̀ yọ máa ṣọ́ra tó sì pàṣẹ káwọn èèyàn gbà á àwọn èèyàn bá tó bá ìṣòro ń sí ọlọ́run ọba ò ọjọ́ tó ọjọ́ tó ní àmà ìgbà rẹ̀ wò yí àwọn yẹ̀wúdí àtàwọn ẹ̀ sọ́rọ́ àwọn rẹ̀ máa ń ta àwọn máa ń ṣe tó àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam nǹkan ní àmì ni mo fi kéré insha Allah tó bèè di ọdún tí ń bọ̀ tọ́lọ́ ọba kọ́kẹ́ tó mìnà ìyá ọmọ tí a sá àgbà agbàwọ̀ kẹta àfáàbìláàrin àpàṣọ pé kọ̀lámíyàṣì àmúlẹ̀ mọ́kànlẹ̀ láti àti òbí àrùsọ̀rọ̀ lọ́ sọ́lọ́bà wà lè ọ̀sẹ̀lẹ̀ ṣùgbọ́n kẹta yìí ìgbà nẹ́bí wa Muhammad ala alẹ́sẹ́lá ni ọdún tó kẹta kò dé bá nẹ́bí láyé má ìgbà nẹ́bí tó kó lórílẹ̀ ayé látara bẹ́ẹ̀ ó jẹ́ kí àwọn olùmọ̀ tí wọ́n sára ilẹ̀ pa pé ọjọ́ kẹta yìí ta mú ma láti lè bá àjọ àwọn yẹ̀wò yìí

ní ẹni ọjọ́ kẹwàá àti ọjọ́ kọkànlá wọ́n ti máa ń sọ̀rọ̀ yìí pé ẹni ọba já yàmọ̀ òun ní ọjọ́ yorùbá ọjọ́ yorùbá tó jẹ́ pé ọjọ́ yorùbá ni gba àwọn ẹjọ́ kẹsàn-án gba ọjọ́ kẹwàá tàbí kó gba kó gba àwọn ẹjọ́ kẹsàn-án kó gba ọjọ́ kẹwàá èyí tó afẹ́jú kọ́lọ̀ kó fún wa ilé ìní àwẹ̀ súnà èyí tó ṣe pé wọ́n ṣe pé wọ́n fẹ́ fún wa àwọ̀dé gbà orí lọ́jà tó fún wa tọ́nà bá ní pípa lè gba àwẹ̀ káwé yìí ìyẹn àwẹ̀ tí a ń ṣe ọmọ àṣùrọ̀ àwẹ̀ kẹ́ni ìpánilú wa Muhammad sallallahu alaihi wasallam pé ó di di ẹ̀sẹ̀ ọdún kan ní àwọn olùpàwẹ́ fún wa ọlọ́run tọ́nà bàbá lè kẹ́ra kọ́kọ́ tó jí fún ẹnì wa. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبع بسان إلى يوم الدين أما بعد أتعقبكم الله وبعد أتكتب لكم نبي محمد صلى الله عليه وسلم كافي كل الله عليه وسلم هذا أتكتب عن طبعا كيف في الدين الشيطان أعوى خير ما يلوبي بإذن الله تعالى ọ̀tún la lọ́kọ́ sí lórílẹ̀-èdè nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń gbé káàkiri wípé ààwẹ̀ káyókáyó ọ̀la ni ọjọ́ kẹsàn-án iná lòní ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn náà ti lọ sí kútúbà alákọ̀ọ́kọ́ nípa pé ṣùgbọ́n ó jẹ́ nìkan tó yẹ pé kí wọ́n máa wá oṣù sí gbogbo orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n bá tẹ̀rí ìyẹ́lẹ́ oṣù bá lò tán àìrí rẹ̀ wọ́n pè jáde láti ọ́fíìsì rẹ̀ gbogbo nàìjíríà ni wọ́n wọ́ ọ̀sùn orí látara bẹ́ẹ̀ lọ́wọ́ máa jẹ́ táàtì tó ti tẹ́gbẹ́ ọ̀sùn máa jẹ́ ọ̀njù wán fún mùsùlùmí lábẹ́ ìfẹ́ka wán ìyẹn wọ́n kà yẹn òyìn wá jẹ́ ìjẹjọ òní ìjẹjọ látara bẹ́ẹ̀ gbogbo àwọn tó wọ́n bá sọ pé ní kíkà oṣù àwọn àpá àti ọpábọ́ tẹ́lẹ̀lẹ́ nípa pé ìlú kọ̀ọ̀kan tí wọ́n bá ti ń ka oṣù rẹ ní káwà ní òfin tàá àti gbàládà bí ìpínlẹ̀ ìtàá rẹ̀ ó fi ẹ̀mí tásó á àti tàbá fẹ́ gbà lórílẹ̀-èdè nàìjíríà gbogbo ẹni yóò ń lórílẹ̀-èdè nàìjíríà kìí ṣe tásó

sunna ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kẹ́mi àwọn tàbí Muhammad sallallahu alaihi wasallam fúlàbí àká ó wà nílẹ̀ ṣáà ọ̀tọ̀ lọ́jọ́ tí wọ́n mú oṣù ti sunna ni sunna Madina iná ilẹ̀ yìí lẹ́nu gbáwẹ̀ báyìí ni ásàdà mọ́rọ̀ná ọ̀ṣọ́rọ̀ kọ̀ọ̀hìn sọ́lọ́lọ́ àlọ́ ọ̀sẹ̀lá wọ́n ni ti fọ́ aláfẹ́rẹ̀ ni torí bá níbi àmọ́kọ́ aláàtọ́ ti tẹ̀kọ́ sí ṣe wá pé tí wọ́n bá ti fún yín fún òjì kẹrin yẹn ni pé ẹ̀sùn tí ó sí fún yín ni àbọ́lọ́wọ́n ọba lọ́kẹ̀ tẹ́ pamọ́ fún yín ni ẹ̀ẹ́kẹ́rin ẹ̀ka oṣù fẹ́ǹgbà yẹn ẹ̀ka ẹwà ń tẹ̀yẹ kàá pé ọgbọ̀n ẹ bá ti kàá pé ọgbọ̀n ìkọ́ bá tẹ̀lé nìkan máa jọ́ ìwà mi nígbà ìtàhálà láti máa sàlàyé fún wa nípa pé àwọn tí wọ́n mójú tó ojú ọjọ́ wọn a máa jẹ́ òye wa nípa pé nígbà ní bẹ oṣù lè yọ láago mẹ́wàá alẹ́ ó lè yọ láago mẹ́jọ kọjá lálẹ́ ó lè yọ láago méje ó kó àsìkò yí kó bẹ́ sí pé àsìkò àti oṣù ó lénu yọ yọ ààlè kódà wọn lè fi microscope rí gan máa jẹ́ òye wa bẹ́ẹ̀ pé àsìkò tí microscope lè rí lásìkò ìgbà yẹn ààlè rí látara bẹ́ẹ̀ àìwáàrí yẹn níbi tí wà lẹ̀ lé lórí àwọn aka ọjọ́ aka ọjọ́ ilé aka ọgbọ̀n kìí sí láì tó bẹ́ẹ̀ fẹ́ kejì ni ó ti yọ wípé wákàtí ti lé lórí rẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ààyè ni wọ́n ti rí oṣù yẹn kìí sí láì sáàrà látara bẹ́ẹ̀ àìrí oṣù tó wá táa ọgbọ̀n oṣù ojú Nígbàtí ọkùnlọ máa jọ ní fẹ́ẹ̀n, ẹnẹ́fẹ́ bá fẹ́ gba láṣọ́ àti aṣọ́rọ́. Ọjọ́n, ọ̀yọ́ mú bá dàgbọ́dì. Ọlá, ṣúnlá, iná lè yóò fi gba àwẹ̀ sáṣọ́ àti aṣọ́rọ́ ìdí ìtààlá. Muhammad Sallallahu Alaihi Wasallam, ọwọ́ rẹ̀ sọ pé, "Afdọ́lù Siyami bá Ramadan, يعني شهر شهر الله المحرم أو كما قال صلى الله عليه وسلم وصلى لجو كان رمضان وصل رمضان òun àwẹ̀ oṣù sáwà yìí òun náà ni àwẹ̀ oṣù sáwà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n bèèrè nípa pé tí oṣù yìí sáàlẹ̀ sí gbogbo ọjọ́ yẹn sáàlẹ̀ sí gbà wẹ́ rẹ̀ tá ọ̀pọ̀lọpọ̀ àwọn kéèyàn gbá ọ̀rọ̀ púpọ̀ ṣe dáadáa ni ètò kí o fi gbogbo ẹ̀ kí o fi gbà wẹ̀. àìsàlà ìfà lọ́sẹ̀ tọ́lọ wípé arínà olùmọ̀ tó pé lẹ́yìn Ramadan oṣù gbàdúlé gbà rẹ̀ ń tẹ̀sí ọ́ pẹ́ jù. èwo ni ó máa jẹ́ nínú ṣàgbọ́n àti oṣù yìí táwọn mẹ́ta ń fẹ́ra ní Muharram ẹnu àwọn olùmọ̀ òkúlé lórí arínà àwọn tó wọ́n ní ṣàgbọ́n ni àtẹ̀rí náà tó wọ́n ní àlè Muharram ní látàrí ẹ̀rí tó wá fún kéríkejì ṣùgbọ́n ju gbogbo ẹ lọ àwọn oṣù méjì yìí lẹ́yìn Ramadan òun náà ni oṣù tẹ́gbẹ́ tí a bá fẹ́ kàn fámá àwẹ̀ náà máa jẹ́ àwẹ̀ súnná kéèyàn kàn fámá wọ́n ti wá bá wa lé kalẹ̀ lọ́dún yìí sẹ́yìn tààrà sẹ́ni yòówù tó bá ikọ́ bá fẹ́ gbáwẹ̀ nígbà ọ̀nà ọlọ́run láti ọ̀la lọ yá tó jẹ́ oúnjẹ náà àwẹ̀ ń bẹ ọ̀dì sẹ́ni ọ̀túnla àwẹ̀ ń bẹ sẹ́yìn tààrà mọ́ndé rẹ̀ wọ́n máa jẹ́ ọjọ́ yọmọlẹ̀ spain láláǹfààní kágbáwẹ̀ yọmọ tó lábà ìsinmi wà fún wa ṣùgbọ́n wẹ́ẹ̀sì Thursday, Friday, àyà ọmọdé bí ètò ni, ẹni yóò tó bá fẹ́ gbé àwẹ̀ tó fẹ́ fi gbàǹkẹ́ lọ́dọ̀ ọlọ́run, láti máa ń sàlàyé fún wa. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ẹ bá fi ń kiri rẹ̀ lọ́lọ́tọ̀ ọlọ́run ọba, àwọn nǹkan náà ni o. Ẹgbẹ́ tí a bá fẹ́ gbàǹkẹ́ lọ́dọ̀ ọlọ́run tàbí ń gbà pé Láwọ̀ akọ̀kọ̀mọ̀ alọ́lọ́ ilẹ̀ àrọ́lọ́. Ṣé ẹgbẹ́ tí ó lè bá sọ́jú ọlọ́run ti nǹkan bá ìkọ́nà ọgbọ́ ó ti ṣe é? Kí lọ wá fà? Ṣé ìwọ́n lọ́run bá fi lóhun lóhun jà wá lọ? Àwọn nǹkan náà ni o, ẹgbẹ́ tí a bá bójútó àwọn ọ̀kẹ́ tí wọ́n máa wò pé tẹbí ẹ̀sán ẹ̀yàn tẹbí ẹ̀sán ẹ̀yàn tó ṣe wọ́n e e e mẹ́bí sáni tó ṣe wọ́n mẹ́bí sáni tó ṣe ó ti jẹ́ ẹjẹ́ amọlọ́kùnkúndùn látó kó wọ́n bá kọ̀ pé àlẹ́bìlò ní àgbà eléyìí dáwẹ̀ àlẹ́bìlò ní àgbà eléyìí dáwẹ̀ ẹjẹ́ adónímọ̀ ṣùgbọ́n ká má gbàgbé òun ẹni yóò ti ṣe ìtọ́nà ọba rí mú ilé ní gbogbo àwọn àwẹ̀ yìí máa ń já ọrùn fún ṣe ìtọ́nà ọba ti rí mú láwọn agbègbè yìí náà làwọn àwẹ̀ yìí máa ń já ọrùn fún ẹni tí ṣe ìtọ́nà ọba ti mú ẹ̀mí ẹ̀ láti ẹ̀lẹ́ kò ní ṣùgbọ́n ẹgbẹ́ èèyàn ẹgbẹ́ rẹ̀ ó fún òun lálàá rẹ̀ ọ̀láyẹ̀ rí ó múra kí kòkó okó ní yóò sì tó ti wá àjíṣẹ́ náà lọ tí ó sì rẹ̀ ẹ̀ẹ́dì mọ̀ pé wẹ́ni yẹn ṣàìtọ́nù ti gba ẹ̀mí rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba ọjọ́ lójú kanẹ́bí ọjọ́ lójú èèyàn ẹgbẹ́ rẹ̀ yọ Ipe ẹ̀dìkẹ́ tó wà lẹ́gbẹ́ ni wọ́n ti júwe mo rí pé wọ́n ni, ẹ̀gbẹ́ ńlá kan sí ọ́, kọ́ máa bà sí ọ́, wọ́n lọ gbọ́dọ̀ gbà rẹ̀ léje kan ó, tàbọ́ gbọ́dọ̀ gbà rẹ̀ márùn kan ó, ìjọ ni wá bẹ̀rẹ̀ àkọ́kọ́ ah, látọ́lá. Aláyẹ̀ rí tẹ́ ní sírísì yóò mú jùlọ yìí. La hawla wala quwwata illa billah. Ṣùgbọ́n tàbá sọ̀lá ìfà níbi wa Muhammad, sọ́lá àlọ́sọ́lá ó ní àgbà àwẹ̀, ó rẹ̀kọ́mẹ́ndì àwẹ̀ fún wa, ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, ṣe inú ẹ̀mí wọn ó máa kọ̀.

ọlọ́run ọba yóò àwọn jẹ́ tó tí ó ṣùgbọ́n kẹta ikú bọ́yá ṣàìtàn ló sì wọ́n lọ́nà ọlọ́run bọ́ sọ náà ni pé wọ́n fẹ́ tí ó rúmi náà ràfíro ọlọ́run bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì fèrí ni wọ́n làkínà kẹrọ náàtì láàyè ṣòro ọ̀làkínà kẹrọ náàtì láàyè àdàmọ́n àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí fọ́nà bọ̀bà lè gbọ́lá máa tún sàlàyé fún wa pé ibi ọ̀pọ̀ àwọn èèyàn máa ń wà sí ànúlé o èèyàn díẹ̀ ni máa wà nínú sọ́sọ́ náà ọlọ́run dákùn sínú àwọn èèyàn díẹ̀ náà dákùn kàwà mọ́nú wa o dákùnfà náà tẹ́ pé yọ́ mọ́nà tó jálè tó wá fi mọ́nà ìwọ̀n bá tábá tẹ́ mẹ́ẹ̀sì dákùnfà lọ́wọ́ wa o mẹ́ta àti dákùnfà fàdákà sí o àti dákùnfà fàdákà sí o gbogbo ìjẹ̀mú wa dákùnmá jẹ́ ojú o ọ̀nà tó bá jẹ́ ní halal àti wá jẹ̀mú bá àtàlé fún rẹ̀ tó bá jẹ́ ní haram dákùnfà ayé tó ní halal gbogbo àwọn tó fi lówó nú wa dákùnjẹ́ ó tún máa lówó sí o àwọn tó fi lówó nú wa dákùnjẹ́ ó tún máa lówó sí i àwọn tó ní áìsìkì onírẹ̀rẹ̀ jáìsìkì wọn tó máa pọ̀ sí ọwọ́ta àti ní ọlọ́pàá ìpèsè áìsìkì tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa ìpèsè tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa ẹni tí ń wọ́ ọmọdé àgbà àjogún ọmọ fún ẹni tí ń fi wá ilé kíkọ́ ọlọ́pàá àgbà àjogún ilé fún ẹni tí ń wá mọ́tò rírà lọ́nà àjogún mọ́tò rírà fún ẹni tí kọ́lá abẹ́ lòun sọ ọba àjogún àlàáfíà fún ẹni tí wọ́n fẹ́ lọ ọ̀rìn àjò sí ẹni tó sí ọlọ́dàkùnjẹ́ orí àjò náà lọ ọgbẹ́ni yóò fi tọrọ orí lọ́dọ̀ ọlọ́run ọba ó kí ó tó fi jápa àjẹ̀gbò orí náà fún ọgbẹ́ni yóò fi tọrọ ọlọ́run ọba kó ní agbóró kí ó tó fi jápa àtàdékò ní agbóró náà ọlọ́lá ìlà